Ọdúnládé Adékọ̀yà ọ̀gá ilé wọlé ó gba ẹ̀yìn kùlé jáde sinimá ti tún ẹ̀yìn kùlé eléyìí ti kéré lálejò àgbàlẹ́tù inspirational marketer toyman twinzoni ló gbé jáde. Ọdúnládé Adékọ̀yà tó dé títú tó parí sinimá tuntun yìí tá a pè àkọlé ẹ̀ ní ẹ̀yìn kùlé yìí ó ga fiofio ó burúkú jù ó burú jà kí ló dé ọ̀rẹ́ tó ń yẹ ọ̀rẹ́ ẹ̀ lẹ́nu bí irú èyí nítorí owó ó degun ẹja wá ọ̀rẹ́ ẹ̀ lọ́rùn ó sọ̀rọ̀ ẹ̀ di ọ̀rẹ́ bùkátà ó ṣe ń gbà wájú ilé bẹ́ẹ̀ ló ń gbẹ̀yìn kùlé ó ní dandan láwọn kó jàgùdà pálí ọ̀run sùn lápárò máa kú sí ó fagídí bọ̀ tí ẹ gbogbo ìgbà lọ́dọ̀ ọ̀rẹ́ rẹ̀ tọ́lọ́hún sinima ti jọ ẹ̀yìn kùlé ni kẹ́ra kẹ́wò kẹ́gbà ó kọjá fẹnuroyin action packed movie ni suspense inú ẹ̀ kọjá bẹ́ẹ̀ ẹni afẹ́ ẹni ìtàn ló produce ẹ̀ Owólabí Àjàsà ló package ẹ̀ starring Ọdúnladé Adékọ́lá Bọ́lájí Amúsàn Mr Latin Bímbọ́ Ọ̀ṣì ẹni afẹ́ ẹni ìtàn Owólabí Àjàsà Ọláníyà Fẹ̀tẹ̀sọ́yẹ̀rì Kẹ́mi Kóredé Bọ́sẹ̀ Arẹ́gbẹ́ṣọlá Ṣẹ́hun Ògúntóyìnbó Fúnmi Sọ́nọ́láyà Ṣàpọ̀n Fúnmi Davis Lọ́rọ̀ Ìṣọ́làǹkẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú sinima titun yìí ẹ̀yìn kùlé kò tó wò ní ẹgbà bẹ́ẹ̀ ó ti jáde ẹ̀ tètè lọ ra at you. tí ń ṣe bọ́n ṣe ní kí n ṣe ẹlẹ́dàá mi jẹ́ kó rí bó ṣe yẹ kó rí o jẹ́ kí n finú ṣoyún kí n fẹ̀yìn gbọ́mọkùn ẹlẹ́dàá mi má jẹ́ kọ́rọ̀ mi dàbí ejò tó kọjá lórí àpáta tí ò ní pa ṣàánú mi ẹlẹ́dàá mi. jẹ́ kí àṣejẹ ẹ jẹ́ kó ṣiṣẹ́ o kí n finú ṣòro kí n fẹ̀yìn gbọ́mọkàn láàfin kí n bá wọn bọ́kùnrin àbúrò obìnrin àbíyè ẹ jẹ́ kó tún mí ṣe see. kábíyèsí ẹ̀yin ni mò ń dúró dè ẹ̀tọ́ mi ni mò ń dúró fún ó dẹ̀ yẹ ẹ̀yin náà. ọbẹ̀ náà ni mò ń bọ̀ tẹ́lẹ̀ ó yà ní iṣu. iyọ̀ kábíyèsí. ní iṣu ó ní. ẹ ẹ ya. Ah, ṣáà ní iṣu ní iṣu. kábíyèsí kábíyèsí ẹ̀ tí ì lọ. kí ló tún dé. Ah.

Àbíkẹ́ jọ torí ọlọ́run Ọlápẹ̀jù mo bẹ̀ ẹ́ mo forí adé bẹ̀ ẹ́ mo fẹ́lẹ́ dá ẹ̀ mo fi bẹ̀ gbogbo tó ń dùn mọ́ inú láyé yìí ni mo fi bẹ̀ ẹ́ mo mọ̀ pé mo ti ṣẹ̀ jọ dáríjì mi mi ò mọ̀ pé báyìí ló ṣe máa rí rárá very die di pé ibi tèmi àti sọ̀rọ̀ sí kò ní kí n lè rárá. wọ́n la pé gbogbo ohun tó wà lẹ́yìn ju agbára tèmi fúnra mi lọ. jọ foríjì mi jọ. ṣùgbọ́n pàdé ohun tó ṣe fún mi kan lélẹ́yìn. bẹ́ẹ̀ni àdéhùn tí mo ṣe fún ẹ̀kọ́. orí adé bẹ́ẹ̀. <laughs> ẹ ló ìyá ọba. <laughs> bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ló rí ọkùnrin làǹtìlanti ló wà bẹ́ẹ̀ ah! <laughs> òun náà wà bí. àṣẹ àṣẹ <laughs> àṣẹ ẹ ṣe máa ẹ ṣeun ẹ ṣe ó da ó dà bọ̀ inú ìyá ọba dùn gan-an. ẹ mọ ọpẹ inú wọn máa dùn. ọlọ́run máa tóbi lọ́ba o ó túmọ̀ sí pé láìpẹ́ láì jìnnà èmi náà á ní àròlé. Ah! Elédùà mo dúpẹ́ bàbá <laughs> orí nǹkan wo Ọlápéjú ó dùn mí nù ọlọ́run bàbá mi dùn ẹ̀ nù pẹ̀lú ògo ọlọ́run bó ṣe forúkún ọ̀tún kúndé ọ̀kan máa fi jọ sí dídé. àmì àṣẹ. lọ́la àwọn bàbá mi bó ṣe rúre yìí wàá sọ rè wàá wá fọwọ́ ẹ̀ méjèèjì wàá fi gbẹjọ́ pẹ̀lú ògo ọlọ́run ọlọ́run ò ní pa ẹ́. <laughs> ọlọ́run ló kúkú ṣe èmi kọ. lápẹjù máa fún ẹ ní ẹ̀bùn ńlá kan fún eléyìí. ẹ̀ẹ́ ah, ẹ̀bùn tọ́ sí mi. ẹ wò nǹkan ayọ̀ ńlá lélẹ́yìí nǹkan ayọ̀ ni ah, ó yẹ ká fi lé pọtí káàfọ̀nà róka ní hmm, hmm. fún nǹkan tẹ́lẹ̀dùmarè ṣe fún aláàfin wọ́n á gbàládùra pé ní agbára ọlọ́run kí nǹkan àrùn tó wọnú ààfin wa kò ní jáde láéláé. àmín o àmín ọlọ́run. àwọn olórin kan wọ́n kọrin ẹ bí mi pé báwo náà ṣe kọ. báwo náà ṣe kọ. wọ́n ní bàbá ń ṣe báyìí àdùn bàbá ń ṣe báyìí àdùn ẹ ṣe náà wá rí i wípé ìfẹ́ tó wà nínú ààfin òun ló jẹ́ kí irú eléyìí kò ṣẹlẹ̀ nígbà tí mò ń sọ fún yín pé ẹ ṣera yín lóṣùṣù ọwọ́ òṣùṣù ọwọ́ ni òun ṣe é ṣẹ́ ṣe rí ìgbálẹ̀ ẹyọkan èèyàn lè kàn sí iye ọ̀nà tó bá òun ṣe náà wá ti rí ẹ olórí àfọ̀n ẹ̀ àgbo kò tó wọ̀ ọ̀ ah, wà níbi ìyàrí ń sá lágbára alálẹ̀ ilẹ̀ yìí ẹ̀yin olórí méjèèjì láìpẹ́ láì jìnnà ẹ̀yin náà àfin ní ṣòro ẹ̀fẹ́ yìí gbọmọ pọ̀ lójú ẹ̀mí mi ni o nínú ààfin náà ni àwọn alálẹ̀lẹ̀ yìí wọ́n ti bá mi dá sí bó dẹ̀ ṣe máa rí nìyẹn. àmín Ọlọ́run àmín. ẹ ṣé gan-an ẹ̀yin olórí ẹ ṣé ẹ kú àdúró tì mí ẹ ṣe rí irú nǹkan tí ẹ ń bá mi ṣe lágbára Ọlọ́run èmi náà bá yín ṣe wẹ láìpẹ́ láì jìnnà ní gan pàápàá <laughs> ó yẹ ká toast to this <laughs> àbí toast <laughs> ṣe tí ẹ rí o ṣe rí gbogbo fàájì tá à ń ṣe kékeré ni o ah. mo fẹ́ kí gbogbo wa báyìí àti ìyá ọba àtèmi bẹ́ẹ̀ ni. Ah ká kóra wa jáde kí n gbé yín lọ ká lọ jẹjà sínú bíìlì mi. Ah. Ah. <laughs> <laughs> Ah, eh, ìyẹn náà dáa ìyẹn náà dáa <laughs> bí. fàájì ńlá ni àmọ́ kábíyèsí ńkọ́. àtọyún inú bọ̀ kábíyèsí ẹja fi kábíyèsí lẹ́kí kábíyèsí wà láàfin. wọ́n yọ kábíyèsí sí i. wọ́n ní ká fá orí igun àti fá wọ́n ní ká yẹ ẹsẹ̀ àkàlà àti yẹ ó ṣe wá dé orí àti òru tí abẹ́ wá kán hmm. olórí Abímbọ́lá kí ló dé táwa méjèèjì ò lóyún nínú ààfin. Hmm. ìyá wa ọ̀rọ̀ náà kọ́ mi lóminú tí n bá ló yé mi ọlọ́run gbọ́ irọ́ ńlá ni mo pa ah, ah. ṣe bí nǹkan kan náà ni gbogbo àjọṣe bákan náà dẹ̀ ní kábíyèsí bá wà lájọṣepọ̀ kí wá ló dé táwa méjèèjì ò wá lóyún ẹ̀yin náà wo olórí ọlápẹ́jù ó ti finú ṣoyún láìpẹ́ a máa tó fi ẹ̀yìn ẹ̀ á fi gbé ọmọ pọ̀ ẹ̀jọ̀ kí ni títí wá wá já sí nínú ààfin kí ni kí ti wá já sí ọlọ́ máa tójú sú mi àbí ìyá wa ó dẹ̀ lọ́rọ̀ kan tí mo fẹ́ ṣàlàyé fún yín o àmọ́ mi ò mọ̀ bóyá ẹ máa ẹ máa rárá gbé sí ọjọ́ tí gbogbo wa jẹ àṣejẹ. Yeah tí wọ́n gbégbá kọ̀ọ̀kan lé wa lọ́wọ́ tó ní ká lọ tọ́jú ẹ̀ ìgbà tí mo fẹ́ wọnú yàrá mi iṣu máa yá mi lọ. mo dárò mo dárò mo dárò ti kọlẹ̀ ikú tó ní kò gbọdọ̀ Ah! Àfi o. Ayé mi bàjẹ́. Ayé mi bàjẹ́. Kẹ́lẹ́. Who is there? Dádì. Pẹ̀lú mi ò mọ̀ mọ̀ ẹ̀rọ bàtà tí mo wọ̀ lọ́jọ́ náà olóyọ̀ mi ṣubú mi ò díjú àwo tóbi sílẹ̀ ẹsẹ̀ mi yọ̀ ní ṣẹ́jú mi. ó dá mi lójú gbangba pé o ò lè rí ọmọ bí nínú ààfin. bẹ́ẹ̀ ni. ìyá wa ṣé lóòótọ́ ni tèmi ti gbé mo ti dáràn tèmi ti gbé kí ni mo fẹ́ sọ fún bàbá mi. Ah! dójú tì bàbá mi bó mo dáná ló dé. kí ló ń lórí Abímbọ́lá. ìyá wa ẹ má jẹ́ kí wọ́n sáfin lásán ìṣàánú mi ẹjọ́ tani mo fẹ́ sọ fún tani mo fẹ́ ro tèmi fún. ní sùúrù ní sùúrù ẹ kì í ṣòro ẹkún ọ̀nà àbáyọ la máa wà. ọ̀nà àbáyọ wo ni mo mọ ìyá wa ṣàánú mi bàbá mi ò gbọdọ̀ gbọ́. ọ̀nà àbáyọ ọ̀nà àbáyọ wo ìyá wa. ṣùgbọ́n ó máa ṣèlérí fún mi pé gbogbo nǹkan tí bá ti ní kò ṣe òun ló máa máa ṣe. kò tẹ́ bá ti ní kò ṣe. ṣé tí bá ti ṣèlérí yẹn fún yín ṣé màá fi inú mi ṣú màá fi ẹ̀yìn mi gbọ́mọ̀ pọ̀ nínú ààfin ìyá wa. ọlọ́run á ṣe é. ó dá yín lójú. ọlọ́run á ṣe é jẹ́ ká fílẹ̀ sọ́wọ́ ọlọ́run. ó dààmú mo ṣetán láti máa ṣe nǹkan tẹ́ bá ní kí n ṣe máa ṣe kíjà àti lóyún ìjọ ọlọ́run àti máa ṣe. tẹ́rù bá kọ òkè tó kọ ilẹ̀ ó tún níbi kan tá a máa gbé sí. olórí àgbà. olórí àgbà sórí ìgbésẹ̀ àkọ́kọ́ tá a máa kọ́kọ́ gbé ń sìn a máa wá ọkùnrin kan tó máa fún ẹ lóyún tí wàá lè bímọ láàfin. ọkùnrin tó máa fún mi lóyún ìyá báwo lè ṣe máa possible èmi olórí láàfin ọba mo wá bọ́ síta ọkùnrin mi agún ilé àyà mi á fún mi lóyún màá dẹ̀ gbóyún yẹn wá sínú ààfin olùrè ìpolí pọ́síbù báwo lè ṣe rò pé máa ṣe ṣe. ó pọ́síbù kò sí nǹkan tí ò ṣeé ṣe àṣírí ló kàn máa jẹ́ láàárín àwa méjèèjì tí òun ṣẹ̀dá àlàyé kankan tó máa mọ̀ sí. ìyá wa ẹ ẹ ẹ ẹ kúrò tí mo sọ yẹ kó yẹ yín ẹ wò ṣé ó dá yín lójú pé tí n bá sọ fún yín pé mo ti gbọ́ mo ti gbà ṣé ọ̀rọ̀ ẹ máa wà láàárín èmi àtẹ̀yìn ẹ̀dá àlàyé kọ́kọ́ kò dẹ̀ ní gbọ́ sí ọ̀rọ̀ tó wà lára àwọn méjèèjì ṣó dá yín lójú pé síkírìtì yẹn máa bò. nǹkan tá a bá ti pè láṣìírí àṣírí ni ṣé wọ́n mọ àṣírí tó wà níbẹ̀ tẹ́mi ò fi bímọ láàfin. mo ní kẹ́ ẹ ṣe sùúrù. Time will tell. Oh. huh, hmm. Doctor, orin kan ṣoṣo tó o ti ń kọ látọdún yìí pé time will tell. Ìgbà wo gan ni time fẹ́ tell? Ẹ ṣe sùúrù. The last time tí mo wá síbí, ó ní pé womb mi máa correct ara rẹ̀. Up till now kò correct rẹ̀. Over five years now. Ah ah. Ẹ mọ̀ kan ara ah, nǹkan tá a máa ń sọ nìyẹn o tíyàn bá lóyún tíyàn bá fẹ́ abort it is better you go to professional kó bá yàn yọ tó bá ti di pé yàn ti ń lóògùn ikọ́ tó máa ń kọ̀ sí lélẹ́yìí mà ok olórí bóyá kẹ́ ẹ ṣe báyìí ẹ lọ adopt. adopt èmi olórí láàfin kí n lọ adopt ìyẹn túmọ̀ sí pé mi ì lè bímọ mọ́ ló ń sọ yẹn o. kò sí nǹkan tó lóun ò lè ṣe. Ah! olórí ṣo ti wá rí ń sìn. ṣé pé ẹ lè ṣàbí àmú báyìí. Ah! nígbà tí mi sọ fún èèyàn kankan ta ló mọ̀. kò sẹ́ni tó mọ̀ lóòótọ́ kò sẹ́ni tó mọ̀ ẹ̀rù ń bà mí. Ah! ó dà pẹ̀lú gbogbo nǹkan tí mo tiẹ̀ ti rí èyí tí mo ti gbọ́ ó jẹ́ kọ́kàn mi balẹ̀ wípé ẹ lè keep secret àmọ́ ọ̀nà gbogbo la fi gbé bàbá yìí. ìkíní mi wọ́n fi tó kù dání tí wọ́n bá ti sọ fún mi pé o ti gbà o ti gbọ́ èmi á parí iṣẹ́ tó kù. Ah, ó dà mo ti gbà mo lè ti gbọ́ kì í ṣàdọ́lọ́mọ láàfin kémi náà fi mú mi ṣòro kí ìfẹ́ inú gbọ́mọkàn náà àfihàn ẹ kí tèmi má gbé. ọ̀rẹ́ ṣàlùkò. aṣọ báwo ìlà ló ń ni mo ní àwọn tó ń béèrè àbò ṣíléyà ni so ìwọlé wà mí wà jọ má bínú. a máa ẹ a máa pè ẹ wá pé à ká ríra ká ṣe bá a ṣe máa ń ṣe ń gbà yẹn máa kí ló ṣẹlẹ̀ gan-an ṣé wọ́n ló máa kọ́kọ́ do olórí ni ṣé wọ́n ló máa kọ́kọ́ do olórí ni ọ̀hún fórí ìta gan ọrùn mú àlóòótọ́ àti pentagon pentagon ni wa ah but ah ojú tó ti mọ ni ilé òlè lòun mọ ni mọ́ àwa máa pì ẹ́ ó wá lọ fi nọ́mbà tiwa sí blacklist ó wá fẹ́ wálé mi nísìnyí wá lọ jọ́ kúrò blacklist tó pọ̀ fẹ́ rí èmi ìgbà tí mi fẹ́ rí ẹ ṣé wọ́n wá ni. person wey no wear cloth no dey shook hand for pocket oga wetin you want. ah ṣòlẹ́yìn ah ẹkùn tí kì í jẹun ọ̀ka sí. ọ̀gá ló dé wọ́n mi kí ló ṣẹlẹ̀. ó dáa jẹ́ ká tẹ̀ fún yẹn lẹ̀ business ni mo mú wá fún un. irú business wo. sori olórí kékeré tó tẹ̀lé mi kò lè lóyún fún kábíyèsí mo dẹ̀ fẹ́ kó bá mi fún lóyún. káyìn náà àtàbà mọ́yàn tá a lè yan alẹ́jẹ̀ lọ́rùn tó bá lóò ṣe mọ́ tó lóò ṣe tiwa mọ́ yẹn ò ní kó set tiwa up irú pátá wo nìyẹn kí wọ́n á bẹ fún olórí lóyún mi láìkí ẹ̀ àlóòótọ́ kò sí business tá a kì í ṣe àbọ̀ irú èlé tó wá gbé wa kí ló ṣẹlẹ̀ ṣé mo lè fún ẹ ló fóònù ó ṣàmọ mi. o ti mú fowó already. mi mo wá ọmọ tó tún mi mo mọ pé wọ́n ló lè ṣe ni mo ṣe gbé wá fún ẹ. are you telling me pé olórí ò lè bímọ. kò lè bímọ fún kábíyèsí ni mo ṣe ní kí wọ́n bá mi fún lóyún. kí ni reason kí ló fà á bí òfin lè bí wọn. sórí reason yẹn fi bẹ̀ẹ́ lẹ̀ ó yé mi nǹkan tí mo fẹ́ kó bá mi ṣe ṣe lè fi five million ṣeré. five million. ẹ ẹ ṣó pọ̀ ni. ṣọlẹ tó bá promise mi wípé o máa bá mi fún lóyún máa fún ẹ ju five million. àbẹ́ ra ayé àṣẹ tó bá ṣe nǹkan tó dùn yàn ó lè ṣe nǹkan tó máa dùn mọ́ yàn àṣemọ́ṣe máa padà gbọ́ pẹ́ kí la wà yìí ná June January February March April May June màá ti ṣẹ́yún tó sixteen fèèyàn nínú ọdún yìí ọkàn lóyún náà máa ń pè mí èmi gangan lọkọ lóyún ah wo bí ẹni tó ní mo ti fún lóyún rí ó yà àwọn èèyàn lẹ́nu ọkọ Sarah ló máa ń pè mí ó ti ṣẹlẹ̀ mi ń gba káàṣì o transfer eh, cashless policy ẹ lè lọ gbé wá ní ìsìn kẹ́tù padà wá gbà bọ̀ tó bá wá náà lákọ ni o ẹ ah, eh, ẹ wà nílẹ̀. ṣé o trust mi mọ́ ni. Ah, mo ti rí ẹ ti pẹ́ ìwọ tó fi nọ́mbà wá sí blacklist. máa ṣeré fún mi rẹ́rìn fún mi. Bímbí. Ṣé dúró jẹ́ kí n máa ṣọ̀gbọ́n? Ìyá náà. Ní sùúrù mo gba owó nǹkan tí mò ń ṣe yìí náà. kí ni mo bá tó sọ yẹn náà. ìyàwó mo ní pé hospital ni mo ti ń bọ̀ dókítà rẹ̀ jẹ́ kó yé mi wípé mo ti lóyún ọ̀sẹ̀ mẹ́fà. Eh? Yes. Ah, I'm happy for you. ah, congratulations. Ah, Ọlọ́run ò ṣe o. Bá a ṣe fẹ́ kó rí. Bẹ́ẹ̀ náà lórí. Èmi la ò ní yọ̀ sí. Ah, <laughs> congrats o. Ẹ ṣé ìyá wa. <laughs> Ọlọ́run ṣe. Ẹ ṣé mo dúpẹ́. Ẹ dúpẹ́ lọ́wọ́ yín ẹ̀yin gangan la máa dúpẹ́ fún nítorí pé ẹ̀yin lẹ́wọ̀n mi sùnsùn tẹ́ ẹ ní pé nínú ààfin yìí ò kí tèmi má gbé ẹ fẹ́ kí n jẹ́ ọlọ́mọ láyé nínú ààfin ẹ fẹ́ kémi náà kú àkùnrin ẹ ṣe mo dúpẹ́ lọ́wọ́ yín èmi náà wá gba aládùúrà fún yín pé gbogbo nǹkan tó ń dùn yín lọ́kàn pátápátá lọ́rùn àbá mi bu òróró ìtura sí fún yín. àmín àmín kò tọ́ pé kí la fẹ́ máa dúpẹ́ ara wa fún ah. ah, ah. ṣó ní eléyìí tẹ̀ ti ṣe àfọn agbókó tó wọ̀. àmín o. bó bá ṣe ń fi orúkọ ọ̀tún kúnlẹ̀ báyìí wàá máa fi tòsì dìde ni. àṣẹ àṣẹ etí agbọ́re ẹsẹ̀ atẹ̀lẹ̀ láyọ̀ ló pẹ́ tó. àṣẹ ìyàwó àṣẹ ah. ẹ wò ó kábíyèsí ò lè wé láti gbọ́rọ̀ yìí ẹ jẹ́ kí n tètè lọ sọ fún wọn kí inú tiwọn náà lè dùn kọ́kọ́ wọn ó balẹ̀. màá <laughs> rí ilé káṣẹ bọ́. olórí Abímbọ́lá màmá ó tún kún ìgbésẹ̀ kan ká máa gbé ní kíákíá kíá báyìí. ìgbésẹ̀ irú ìgbésẹ̀ wo nìyẹn. ṣoríṣọlá tó fún ẹ lóyún o gbúdọ̀ wá ọ̀nà bó ṣe máa pa á. ìyá wa ṣọlá tó fún mi lóyún kí n pa mo ti payọ nìyẹn. àfi kó ṣe nítorí tí o ò bá gbé ọ̀bọ wọ ẹ̀gbẹ́ báyìí ọ̀bọ máa padà gbé ẹwọ ọ̀gbẹ́

ìwọ fi wọ́n sílẹ̀ jẹ́ kó máa sáré wọn lọ sórí ìwọ tí mò ń wò yìí ó mọ ẹṣin <laughs> ìwọ máa sáré ju ẹṣin lọ <laughs> tó túmọ̀ sí wípé nígbà tí n bá dé pẹ̀lú rẹ̀ mm-hmm. tí n bá bẹ̀rẹ̀ pẹ̀lú rẹ̀ mm-hmm. ṣọlá mi ah, wàá ga báyìí eh, eh. wàá ga ju wọn lọ eh, times <laughs> a ti ga jù ta lọ trust me because inú mi mm. dùn lọ́jọ́ tèmi mm-hmm. i'm carrying baby. You carry baby. <laughs> Don't you put him with Dami Lord. <laughs> I'm carrying baby. Um, Ọlá inú mi. Mo ṣe ń sọ̀rọ̀ yẹn, ẹni dẹ̀ ń So nǹkan tó wá ń sọ fún mi ní ìsinmi pé o ti rí nǹkan tó ń wá. Wàá wo kókó fún mi náà ní nǹkan tí mo bá ń fẹ́. Ẹni tó bá fẹ́. Wàá jẹ́ bí bá ń ṣe. Ọlọ́run, ó ti ṣe nǹkan ah ṣọlá inú mi ń dùn gan-an ni òbí mo wá fẹ́ bẹ́ẹ̀ mm-hmm. mo fẹ́ kó wo káàkiri ní gbogbo àgbáyé mm-hmm. kó kàn wọnú bíi five minutes mm-hmm. convention nìkan tó fẹ́ jọ wá darúkọ kan kékeré tí ò ní mí ni o mo fẹ́ kó wá nǹkan tó tóbi tó eh, eh. pé tí n bá ṣe fún ẹ inú ẹ náà á dùn bó ṣe múnú mi dùn mention ẹ mo dey promise láti ṣe fún ẹ. Ah, jẹ́ kí n sáré gbé ẹ débi kan ṣòtírì ẹni tó gbé ẹ débi ìyẹn olórí àgbà ó mọ nǹkan tí mo lè ṣe ah, ah. ìjọ ẹ tí mo sọ fún ní èmi tó ń wú òye ọkọ olóyún ni mí ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ wá ní kí n ronú five minutes kí n má ti ronú five minutes kí n sọ ah òun bọ́n tálíkà tòrì láì lówó lọ́wọ́ ọkọ̀ máa sọ pé ah kí n kọ̀ di ten million lọ́wọ́ yìí nǹkan báyìí nǹkan báyìí tádìkà máa ń ní plan sílẹ̀ ní olówó ni ò kí ń ní plan. tó bá ní kí n sọ nǹkan two hundred ní ìsinsìn láàrin one hour máa sọ ọ mo ti mo ti mọ́gbó. Ah, fún mi rìn ìjọba bínú kò ń bọ̀. má pẹ́ o. nǹkan àtẹ́ǹtì kọ̀ yẹn. waiting. No, now. Ah. Mo ti sọ fún ẹ ní sùúrù, ní sùúrù, everything ma set now. Mo busy ni. Mo busy ni, má bínú. Eh, ma hmm. bínú now ah, gbogbo nǹkan ló máa fi ń bínú. Ṣé àwọn girlfriend jẹ́ ló bá sọ tó fi mí sílẹ̀ síbi báyìí? Ṣé wàá ń jowó ni? Girlfriend bá wà. Ah, Ṣé mo ní jowó? Mo ti ní ẹ̀ nígbà tí yàn ní palace ni olórí kékeré ló ní palace wọ́n ló ní palace èmi mo ní ẹ́ èmi mo ní ẹ́ èmi mo ní palace <laughs> èmi tí mo ti bọ́ sáyé. bye darling ẹ hmm. má gbàgbé nǹkan tí mo sọ fún ẹ make sure kó rẹ̀ ti get back sí mi. mo ṣàfẹ́ kí n ro nǹkan kan ṣá tó máa tóbi tó máa gara tó máa rí èmi gan tó máa wò pé ah new level. yes na o ṣe já sí <laughs> mi ìfẹ́ kò tẹ̀lé ah. sọ̀rọ̀ ẹ̀ níyàwó ṣé you get bóyá mo drink ẹ mú dáadáa náà mú dáadáa mú dáadáa kó o tẹ fọwọ́ kan mm. ẹbí <laughs> ah, hmm? ẹ. because bàtí mo jáde ní palace lẹ́kọ̀ọ́ mo sọ fún kábíyèsí pé mo fẹ́ sáré níbi kan wọ́n wá ní tí wọ́n ti fẹ́ kúrò lẹ́kẹ̀ẹ́ gbé àwọn. má sọ mi ìfẹ́ sílẹ̀ ó yẹ kó understand ah, ah. kábíyèsí là ń sọ̀rọ̀ pa ẹ̀ hmm. jẹ́ kí n tètè máa lọ tó lọ́ máa dúró síbi tó ti fẹ́ pick mi wọ́n á kàn máa dúró dè mí ni. ẹ ṣáà ṣe máa padà rírà later. yóò wọ̀rọ̀ sí ìlú later jẹ́ kí n tètè máa lọ hmm, màá rí ẹ ṣùgbọ́n. ṣé kí n sìn worry don't stress yourself. ọ̀rẹ́ oh, love you too. Ah. Hello. Allô ẹ farabalẹ̀ ẹ ní sùúrù ṣègbó àdúrà ni kí ẹ ṣáà fi ràn wọ́n lọ́wọ́ a máa gbóhùn ìyá a máa gbóhùn ọmọ ṣègbó ẹ pẹ̀lẹ́ ẹ ní sùúrù ṣègbó. Ah, olórí dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ẹ ọ congratulations olórí ti bí láyọ̀ àti àlàáfíà. Ah, olúwa ṣe wọ́ olórí ti bímọ ah, ọkùnrin àbóbìnrin. ẹ ọkùnrin láti bí. Ah, ọlọ́run ṣe wọ́. congratulations ma. olúwa ṣe olúwa ṣe báwo ni ìyá àtọmọ ń kọ́. àdúgbò everybody wọn wà lálàáfíà. olúwa ṣe olúwa ṣe ṣé mo lè rí wọn báyìí. ẹ um, eh, no problem yeah no problem. Oh, wo um, jọ ẹ obìnrin tó wà ní one oh six yẹn ẹ prepare láti discharge ẹ ẹ tẹ bá dẹ̀ ti ṣetán kó lóun nǹkan tí mo prescribe sínú fáìlì olórí kẹ lọ ra ní pharmacy ẹ já lọ rí. ọpẹ́ wa kò tó ojoojúmọ́ la ó máa dúpẹ́ àbíbọ́lá ọpẹ́ wa kò tó ojoojúmọ́ la ó máa dúpẹ́. bàbá mi àbíbọ́lá ọmọ mi ó dùn mí nínú ó fàjọ sínú ayé mi ọmọ ó dùwọ̀ náà nínú ah! ọmọ mi ará òjé òjé ìpẹtù ọmọ arọjú pẹ̀bí òjò ọmọ ẹyẹ wumi chacha lòjé ilé òkú lòjé sàn ọmọ lẹ́wù jíjí tó mu tí kò fà rẹ mu nígbò inú ò dùn dọ̀dọ̀ alẹ́ sórí ńgbà tí mo ti róye pé o gbọ́rọ̀ sí mi lẹ́nu mo ní o gbẹ́sẹ̀ ọ̀tún o gbé ni mo ti mọ̀ pé o ò ní tiẹ̀ ṣẹ̀gbẹ́ hmm. ọmọ náà sì gbọ́rọ̀ sí wọn náà lẹ́nu. àmín bàbá mi àmín àrọ́mọdọ́mọ rẹ ò gbọ́rọ̀ sí ọ lẹ́nu ah! inú mi dùn o inú mi dùn ayọ̀ mi kún eh, eh, gbọ́ nígbà tí kábíyèsí gbọ́rọ̀ bàǹtàbàǹtà kí ló ṣe. Ah, bàbá mi eh? inú kábíyèsí dùn ẹ wo ṣé kí n má tàn yín kódà kò ń ṣe inú kábíyèsí nìkan ló dùn o gbogbo àwọn tó wà láàfin pátápátá ni wọ́n ń jó tí wọ́n ń yọ̀ tínú wọ́n ń dùn. ó tó pé ojú bẹ́ẹ̀ lọ ohun tí wọ́n ti ń retí ti pẹ́ ló ṣẹlẹ̀ yìí kí làwa níyọ̀ sí a sì bẹ̀rẹ̀ àjọyún láti ìsìn lọ títí di ìgbà tó fi bímọ báyìí tá a fi kíyà ẹ kú ewu ọmọ o ọmọ ayọ̀ lábí o abáṣemọ̀ ṣẹ́nu wá gbọ́ ń pè àwọn ẹbí ń pè ara ń pè ayọ̀ tá a retí o ó ti bẹ̀rẹ̀ báyìí o ah, ah. kàn máa múra lẹ̀ kí wọ́n sì máa ṣàdúrà o títí ọjọ́ òkúlẹ̀ òfin tó. Ah, bàbá mi wọn kì í polongo oyún ọmọ náà máa ń pariwo káàkiri pé abímọ abímọ o. àbí ń bọ́lá ẹni tó bẹ̀rẹ̀ náà ni ó ṣe délẹ̀ ayọ̀ láti bá bẹ̀. ikọ̀ ayọ̀ náà ni kò sí wàhálà <laughs> ẹ mọ bàbá mi bàbá mi kí ló ṣẹlẹ̀. ó ní ọ̀rọ̀ kan tí mo fẹ́ bá yín sọ ọ̀rọ̀ yẹn dé wà very very important. <laughs> Abímbọ́lá eh? ó dá nǹkan ayọ̀ tó tó báyìí lẹ̀ ó wá tún lọ́rọ̀ kan wà very important ní òtò wa mójú rẹ kóró gbogbo ohun tó bá jẹ mọ́ bànújẹ́ àtúnrí mọ́nu ilé ayọ̀ jẹ́ ayọ̀ délẹ̀ àná àmà aṣọ lẹ́tà máa fọwọ́ òṣù dàrí ojojojojo kí ló jẹ bẹ́ẹ̀. dókítà kí ló ṣẹlẹ̀ ẹ bá mi sọ̀rọ̀ àwọn náà ti lẹni pé káyà yọjú ó ní mo ṣe wá síbẹ̀ ẹ̀dẹ̀ sọ̀rọ̀ látàárọ̀ mo kàn dúró ní kí ló ṣẹlẹ̀. olórí olórí mo fẹ́ kí n try láti understand mi mo ní láti bá àwọn ọkùnrin sọ̀rọ̀ wọ́n á lè understand nǹkan tí mo fẹ́ ṣàlàyé fún yín. ọkùnrin báwo ah, kí lẹ fẹ́ bọ́kùnrin sọ tẹ́lẹ̀ bẹ́ẹ̀ mi olórí sọ ẹ sọ̀rọ̀ fún mi. Um, olórí now níbi tí ọ̀rọ̀ dé i need to come out open to you. Um, i'm sorry to say this ọmọ olórí àti lùsẹ̀. Ah! Ah! olórí. yé àìmọ̀ bá ti sọ fún mi o. sọ fún mi ní ìdáwọn àgbàlagbà ló ní ẹni my god. olórí ọlọ́run ọba ò ní jẹ́ ká ríru eléyìí mọ́. àmín wo àgbà kan ò ṣòro bí èwe mo mọ̀ pé lágbára ẹlẹ́dàá mi kì í tó máa fi ṣeré láìpẹ́ láì jìnnà elédùn àbá mi fi hàn ẹ̀ wo ẹ tiẹ̀ bá mú wọlé. ìgbàgbọ́ mi ni pé ewé kan ò ní jábọ́ lára agi kọ́lọ́mù bá máa mú sí gbogbo ohun tó ṣẹlẹ̀ yìí pátá mo gbà pé àmúwá ọlọ́run ni ọlọ́run ní kábẹ̀ kó bá wa dáwọ́ ọ̀bì dúró èyí tó máa dúró bá wa ṣeré tó máa mọ̀ wá táwa náà dẹ̀ máa mọ̀ ọ́ ní kọ́lọ̀ ń yọ̀ǹda àmúwá ọlọ́run ni. mi ò gbà mi ò gbà pé àmúwá ọlọ́run ni adéòtí ọlọ́run kì í ṣe ọba ìkà mo mọ wàhálà tí mo ṣe. mo mọ ìyàwó tí mo gbà mo mọ bí wọ́n ṣe gbàdúrà tó nítorí oyún tí mo rí ìkọ̀kọ̀ ò ṣe mí ìkọ̀kọ̀ ò ṣe ọmọ tí mo bí adéyẹtì something is fishy. Somebody harmed my child and I am sure Ọlápẹ̀jù wọ́n fi dá ẹ lójú pé gbogbo ẹ̀dá tó bá wù tó wà nínú òkùnkùn tó ń tafà sínú mọ́lẹ̀ ọlọ́run máa fojú ẹ̀wọ̀n láìpẹ́ torí ọlọ́run má sunkún mọ́. Títí pọ̀jù fún mi. Ele é um motivo meu. ẹ jẹ́ kọ́ mọ́ mi bí ẹsẹ̀ yìí ló gbé bọ́. ó máa gbé mi ò lè ní ìfẹ́ ó dọ̀ ayé kí n sinmi. àwọn ò lè sinmi lè sọ bá yà sinmi nínú mọ́tò ó yá ó yá ó yá. ọ̀rọ̀ agbẹ́sẹ̀ mi ọ̀rọ̀ agbẹ́sẹ̀ mi pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ báwo ó yá ó lọ gbẹ́sẹ̀. ọ̀rọ̀ ẹni ẹ̀wà ẹ wọ lọ́wọ́ tó irú àlọ́ lọ́wọ́ lọ́wọ́ tó. Oh! láyọ̀. màmá ìṣe tèmi ó gbé o jẹ́ ń gbórí ìtẹ́ pàṣẹ jẹ́ ń gbórí ìtẹ́ pàṣẹ. nígbà tí wọ́n wá sọ gbogbo ọ̀rọ̀ yẹn kalẹ̀ èsì wo ni wọ́n fún mo bẹ̀ wọ́n náà ni màá mú mo sọ fún pé kó má bínú. ṣẹwà ìwọ sọ fún mi pé kó má bínú mo mọ̀ ẹ́ àá ah, ah, ah láti kékeré tí mo fi tọ́ ẹ̀ dàgbà màá sọ pé mi ò mọ̀wẹ́ rárá ṣòro tí wọ́n bá fẹjọ́ ẹ̀ sùn tí wọ́n bá níṣẹ́ wà ó ṣe nǹkan báyìí o ìyí tí ò bá ṣe tiẹ̀ mà ti yọ lẹ́sẹ̀kẹsẹ̀ pé ṣe wà kọ́ ló ṣe léyìí àmọ́ tó mo mọ̀ tó jẹ́ tiẹ̀ gọ́gọ́gọ́gọ́ mo mọ̀ ọ́ ah ṣe wà èmi máa ń sọ tèmi fún ẹ mo máa ń sọ tèmi fún ẹ ṣòro ẹnu mi ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ yìí tí n bá fi gómìn fún ẹ o lè má jẹ o àmọ́ tí n bá fi sọ̀rọ̀ fún ẹ mo fẹ́ kó o gbọ́ kó o gbà á ẹni tó bá ju ni lọ ó lè ju ni nà kì í ṣe ìyá tàbí bàbá nìkan ṣe náà ní kéèyàn fún ní ọ̀wọ̀ gbogbo ẹni bá ti jù yàn lọ bójú ọjọ́ kan òun ló ń tàn fi ju ẹ lọ o gbọ́dọ̀ máa pọ́n lé o gbọ́dọ̀ máa bọ̀wọ̀ fún un. ọmọdé ṣe kínní ó rò pé nǹkan yìí lòun ṣe kò mọ̀ pé nǹkan tó máa gbé òun kúrò lé bàbá òun òun lòun ti ṣe yẹn. ọjọ́ mélòó lókùn tó máa lò pẹ̀lú mi ṣé onígbà tó bá kúrò lọ́dọ̀ tèmi tó bá ṣayé ẹ̀ o kó ṣe wù ú àmọ́ nǹkan tí ò ní jẹ́ kán dá ẹ padà sọ́dọ̀ mi ó ní mò ń bẹ́ẹ̀ sọ yìí torí nígbà tó bá kó lọ́dọ̀ mi tó bá ń lọ lu ayé ẹ bó ṣe hùn ẹ èmi á sọ fún ẹ pé mo sọ tèmi tó. mo ti gbọ́ máa máa padà lọ bẹ̀ wọ́n máa ṣàtúnṣe mà. ìyẹn náà dáa kó o tètè lọ ṣe àtúnṣe kó tó di ipò pẹ́ jù ohun gangan ló dáa ọ̀dà gbà nǹkan tí mo ní kó bá mi gẹ́ẹ̀tì kó lọ bá mi gẹ́ẹ̀tì ẹ̀ hmm. mi ò fún ẹ ju wákàtí kan lọ kó o lọ kó o padà dé tó o bá pẹ́ wàá rí nǹkan tí màá ṣe fún ẹ Hello. Ìyá ọba, ẹ rọra mà. yes ma mo ní kí n yọ fún yín ni olórí Abímbọ́lá bímọ. ẹ olórí bímọ. <laughs> yes ma. ẹ̀yin alálà ilẹ̀ yẹ ṣe wo ẹlẹ́dàá mi eleda ṣe o. a kú oríire a orire oríire. a kú naa náà ọkùnrin àbóbìnrin. àákọ́ lògìdán bi okunrin bẹ́ẹ̀ ni mà yes ma. akọ́lọ́gìdọ̀ ń <laughs> bí. Eh, ah, ibùlẹ̀ wá wa yìí eh, eh, èmi náà bá yín bẹ̀. ó dáa mà á máa retí yín á máa retí yín. bá yín oríire ayọ̀lá lè lè yes ma kú oríire a kú oríire a bá wa yes ma. mo ṣe lá yẹn ó bà mí lẹ́rù mo ríra mi níbi tádìyẹ kan ti ń sábà ẹyin tó fẹ́ sábà lé lórí ó wà bẹ̀rẹ̀ pẹ̀tẹ́ adìyẹ tó wá ń sábà mo wá lọ mo gbádìyẹ yẹn kò bẹ́ẹ̀ mo wá gbádìyẹ mi sórí ẹyin ẹ pé kó máa sábà lé ah, ibẹ̀ ni mo ti tají pé dájúdájú aláyé láti nítumọ̀ hmm. báwo ládìyẹ a máa sàbà lórí ẹyin tí ò kì í ṣe òun ló yé. kábíyèsí ẹ kú làákàyè eh, adìyẹ kan ti yẹ yín lẹ. bẹ́ẹ̀ni. ọ sàbàlẹ lórí ẹ wá débẹ̀ ẹ gbé kúrò ẹ lọ gbé adìyẹ mi ẹ gbé lórí ẹyin. lórí ẹyin ẹlẹyin. kọ́ máa sábà. bẹ́ẹ̀ni. Ah a gbọ́dọ̀ tètè gbégbèsè ah. hmm. a gbọ́dọ̀ tètè gbégbèsè torí ó lè ní bá bá a bá tètè ṣe ohun tó yẹ ká ṣe ó lè ní bá ah. kábíyèsí bẹ́ẹ̀ ṣe sọ yìí wọn ah. ò gbégbèsè ní kíákíá pàápàá èmi ò gbégbèsè hmm. ẹ kàn fún mi ní òní sọ́la wọn ò gbégbèsè wọn ò sì jẹ́ kẹ́ ẹ gbọ́ gbogbo ohun tá a bá ṣe gbogbo ọ̀nà tá a bá tọ̀ ohun burúkú kò ní ṣẹlẹ̀ lórí tiyín ohun burúkú kò ní ṣẹlẹ̀ mm. ẹ pẹ́ lórí rẹ̀ kọrin kése mm. kò sóhun tí ó ṣẹlẹ̀ ẹ fọkàn yín balẹ̀ mm. kábíyèsí ẹ fojú lé irun kẹ́ ẹ fọkàn balẹ̀. olúwo mo sọ fún yín ẹ má wò mí ràn kò bàjẹ́ láyé àwọn bàbá tèmi gbogbo ẹ̀ ṣe di gbàgbọ́n lọ́dọ̀ lọ́dọ̀ báyìí. ibo ni gbogbo rògbòdìyàn yìí ti wà wọ́n dẹ̀ ní tí ikú yóò bá parí tó dé òde báyọ̀ àwa mélòó láì gbá àfin àjù báyìí náà lọ mo fẹ́ mọ ẹni tó ń ṣe láàbì yìí gbogbo ẹ tó dá gbogbo orúkọ lọ́dọ̀ yìí sílẹ̀ mo fẹ́ mọ̀ ọ́n àṣẹ tí yín lèmi ń retí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìgbà tẹ́ ẹ sì ti pàṣẹ báyìí iṣẹ́ ti di ṣíṣe nu <laughs> èmi ti pè lò wá. ẹ wo bàbá ẹ má tẹ̀ tún fún ajá mọ́ ẹnì ṣó ń lẹ̀ ẹni tó bá dẹ̀ ṣàbùrú káṣírí ẹ̀ tú lọ́wọ́ kan. Ah. <laughs> ẹ̀yin ẹ̀yin òṣìṣẹ́ ààfin ẹ ò jù báyìí lọ ó sì dá yín lójú pé kò sẹ́ni tó gbàbọ̀dì nínú yín ó dá yín lójú. Ah. Hey, hey kò tó náà o wọ́n jọ bí ojú kò dé o ọmọ mú obìnrin ọ̀gbìn kétékété ebi ọkùnrin. Muito bom. àwọn yege o. kẹkọọ fáwọn olórí. ọyà ọyà àwọn olórí. Yeah, yeah. ẹ ní sùúrù ẹ ní sùúrù o. Ah! ṣẹ́rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ láàfin ọwọ́ mi ni o èmi ni mo wà ń di ẹ. yéé kẹ̀dẹ̀ máa wá wo olúwa ẹ ṣàánú mi ẹ tú mi sílẹ̀. mi ò ṣe sùúrù ǹjẹ́ nǹkan kan ń bẹ lókè tílẹ̀ ò ní gbà bẹ́ẹ̀ ni bàbá kò sí nǹkan tó ń bẹ lókè tílẹ̀ ò bá àwọn ẹ̀rọ tó wà nílẹ̀ yìí ó kọjá bẹ́ẹ̀ ṣé òwò ìbàbà ẹ wo wọ́n ti pe abọ́ rẹ̀ ipe kó wá wádìí nǹkan tó ń ṣẹlẹ̀ láàfin ṣe dẹ̀ mọ̀ pé tó bá ti wádìí wọ́n àṣírí mi máa tú o àṣírí mi ò máa gbọ́dọ̀ tú o. ṣèbábo rẹ tinú ìlú wa yìí. ẹ tinú ìlú wa yìí gangan. ọ̀rọ̀ àṣírí ìlú òwe tù àyè àṣírí ìlú òwe tù bó o bá ti ṣe tán àti ṣe o ti bá ní o ṣe. kí lẹ fẹ́ kí n ṣe bàbá. ẹbọ kàǹkà tí ń kadó láyà ló mọ̀ gbé. má ṣe bàbá á pe ọ̀dọ́mọbìnrin tí ò mọkùnrin igba ó lé méjì. má ṣe. á tún ṣe. má ṣe bàbá. a mọ̀ pé àwọn awo tí ń bẹ lótùúfẹ́ mẹ́rìnlélógún la mọ̀ pé. má ṣe. ó ṣe. má ṣe. á mọ̀ pọ̀ wọn ìyá mi ẹlẹ́yẹ ọ̀pá tí ọ̀nà tí alákòógó jẹ́ ó tún ṣe. àní máa ṣe. ẹgbẹ́ bí o bá ti ṣe ìyẹn ti tán. bàbá iyekíye tó bá gbà mo rẹ́dì láti fún yín kí àṣírí mi ṣáà má ti tú àṣírí rẹ ò lè tú àṣírí ẹ̀kọ kì í tú lójú ewé àṣírí òòṣà ẹ̀ tú lójú gbárùn malẹ̀ ò ní bòrìbòrì bá ọjíjọ ẹ̀sìn ọmọ aráyè wà nífẹ̀ẹ́ gbá fún yín lóúnjẹ ẹ fọkàn ara yín lọ. Ah, ah, ọmọ gẹ́gẹ́ máa wo ọmọ olórí Ọlápéjú èmi ni mo ní kàn bá mi fún lábẹ́rẹ́ kù. nọ́ọ̀sì kíkẹ́. yes ma. nǹkan kan wà tí mo fẹ́ kó ṣe fún mi. ok ma. ṣé o máa lè ṣe é? olórí tó bá wà níkàáwọ́ mi máa ṣe. ó wà níkàáwọ́ ẹ̀. ok. kó o dẹ̀ tó ṣe rárá màá fún ẹ ní one point five million naira. ah ok bẹ́ẹ̀ ni tó bá tún wá parí iṣẹ́ yẹn màá fún ẹ ní another balance one point five million naira. ó jẹ́ three million. yes. kí wàá ní nǹkan náà. ṣùgbọ́n o ó léwu fún ẹ tó bá ní pé ò ṣe ó dẹ̀ tún léwu fún ẹ tó bá sọ fún ẹ̀dá alààyè kan ṣó o mọ̀ wípé olórí ọba ni mí yes ma ọba dẹ̀ bá lórí ohun gbogbo yes ma olórí ìbò kí wá ní nǹkan náà. nǹkan tí mo fẹ́ kó ṣe ọmọ tí olórí bí nínú hospital yìí mo fẹ́ pa ọmọ yẹn. má. mo dẹ̀ fẹ́ kó jẹ́ pé wọ́n ló máa bá mi fún lábẹ́rẹ́ ikú ṣó mọ̀ pé mo ti sọ fún ẹ pé ó léwu. bẹ́ẹ̀ni mà bẹ́ẹ̀ni mà. o ò lè kọ́ o ò dẹ̀ gbúdọ̀ tún sọ fún ẹ̀dá alààyè kankan. ókè mà ókè mà. o máa lè ṣe. màá ṣe mà. ọmọtọ́lá kí ni mo ṣe fún ẹ ẹ̀ṣẹ̀ wo ni mo ṣe ẹ́ lọ́balẹ̀ ìjẹ́ tó báyìí. ẹ jẹ́ tú mi lẹ̀ kí ẹdẹ máa wo bí mo ṣe wà mí ilé bímọ mo ti rí pé kò sí nǹkan tí mo fẹ́ gé ní láàfin nítorí pé kábíyèsí wa gbé olórí Ọlápéjú tó gbé lórí mi ó ní mo ṣe wo pé kí n ṣe gbogbo nǹkan tí mo ṣe yẹn yéé ṣẹ́rí olórí Abímbọ́lá mo ti gbígbí kú gbé sí nínú ọmọ tí olórí Abímbọ́lá bí sínú ààfin ọmọ àlè ní. Ah! Abímbọ́lá Abímbọ́lá kábíyèsí kábíyèsí ẹjọ kábíyèsí ẹjọ èṣù ni ẹjọ èṣù ni kábíyèsí àkébí. Ah, kẹ́dẹ̀ ah! máa wọ nígbà tí mo gbọ́ pé olúwo ń bọ̀ láàfin yéé èmi náà ti nọ sẹ́títà ooo. kábíyèsí olùjọ pọwọ́pọ̀pọ̀ mọ́ mi ni olùjọ pọwọ́pọ̀pọ̀ mọ́ mi ni. kí ló ń tọ́ wa kí ló wá rí géènì báyìí kí ló ń tó orí mú bọ̀ ṣe ẹ rí ẹ rí báwọn èèyàn ti ṣe ẹ ẹ ti gbàgbé pé bí elédùà ò bá fini sípò kan bélédùà ò bá sọ wípé èèyàn ò dépò kan gbogbo kìràkìrà tẹ̀dá bá ń ṣe lásán ni aṣòro ṣe bí ohun tí ọlọ́run ò fọ́ sí adùn ṣe bí ohun tí olódùà tó ti parí rẹ̀ kí ló rí mú bọ̀ báyìí mo béèrè ni ló sì wáá balẹ̀ jẹ́ tó báyìí. Yeah! <laughs> Ah! Ah! Yeah! ṣe kò ní ṣe bí ẹ ọkú ọkú ẹ ẹkú ọkú ọkú ẹ ẹkú jẹ ẹgbẹ kí ni ẹgbẹ kú jẹ ó yàgbà. Salami. Yes, darling. Gbogbo ìkí gbogbo ìgbàkigbà tí mo bá ti ń wojú ẹ ni mo máa ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àṣẹ̀dá pé <laughs> ó fún mi ní arẹwà tó rẹwà tó tún wá ní ìwà pẹ̀lú ẹ. Mm. I love you so much. I love you more. Nothing. I'm <laughs> okay. Ola. Yeah, what happened? Ola. Kí ló ṣẹlẹ̀? So, ohun táwọn èèyàn sọ fún mi nípa ẹ, ọ̀tọ̀ ni. Wípé òun tẹ̀lé gáì kan káàkiri. Má bínú, ta làwọn? Ó ṣàrí pé ní ọ́fíìsì làwọn, CV mi ni mo mú wá fún wọn. Yes, darling. What is this? Ah, I'm so sorry. Pardon my manner. Ex mi Oh, really? Yes. Ọlá, èmi ex eh. Okay, Ola, me mi dùn pé ó jẹ́ kí n mọ̀ pé ex eh. But tó bá jẹ́ pe ex ẹ lójú, ó yẹ kó mọ̀ pé ìwé téèyàn ti kà kọjá yẹn kí n máa ń padà ṣí mọ́. Mm-hmm. Káwa ní ex ẹ ní ojú tó lè fi mọ̀ràn wo lóòótọ́. Ó yẹ kó ní tìjú, ó yẹ kó mọ̀ pé tí onílé bá ti ń fi àparí ìṣòwò hàn àlejò òwe pé ilé tó ń lọ nìyẹn. I will always treat you like the beautiful queen that you are. Gidigba òṣìlẹ̀kùn kọ́kọ́rọ́ ọ̀la ni master key tó lè ṣí tó lè tì í títí ayé. Àfi káráyé máa gba kọ́kọ́rọ́ ọ̀la lọ́wọ́ wa ẹ̀ ṣàmì o. Balẹ̀tù inspirational marketer Toyman Films òní ló gbé jáde. Adéṣèwà, are you okay? Yes, I'm okay, but I'm not okay with a female housemate. Okay, èmi ló lórí inú ilé and my decision is final. A female housemaid tí o bá tẹ́ ẹ lọ́rùn wá bí gbà. Ah, àgbéjáde kásábà sinimá ti tu kọ́kọ́rọ́ la gbẹmí ọ̀làṣọlá àgádágodo òfinú ara wo ọlá tí mo mú àwọn ọmọ lóde gangan ẹ̀ga ṣoṣo àwọn òṣòro ń gọ́sùn kọ́kọ́rọ́ ọ̀la tilẹ̀kùn iṣẹ́ sílẹ̀kùn ọ̀la sílẹ̀kùn ọ̀la iṣẹ́ ló ṣe daṣẹ́ owó ṣe dáná ọ̀la wa dé tán wàhálà bẹ̀rẹ̀ àrírù bàbá àjálù ẹ wo sinimá tuntun kọ́kọ́rọ́ ọ̀la lẹ́jù iṣẹ́ bàbá iṣẹ́ ni bọ́sì àrùn òṣègbè ló pèdíùsì ẹ̀ samson olúwalé adébáyọ̀ ló dìrẹ́kìtì ẹ̀ starring fẹ́mi adébáyọ̀ bọ́sì àrùn òṣègbè bíọ́dún ọ̀kẹ́ owó aishat raji lórí agri pẹ̀tọ́ bá fún un. ìrẹ́ ni kejì aláwùsá win blessing àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú sinimá ti tún yìí. corona not just another one thriller ni ó kọjá àfẹnuròyìn ẹjọ́ go get your copy now. you see.